lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ ọlọ́run àti àánú ẹ̀ fún òṣìṣẹ́ Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí àlàyé eléyìí tí a ń bá bọ̀ nípa ìgbàgbọ́ àwa mùsùlùmí kí ni tó gbọ́dọ̀ jẹ́ ìgbàgbọ́ mùsùlùmí nípa ìgbàgbọ́ tí àwọn èèyàn kan ní pé ẹni tó bá ti kú ó tún lè máa gbọ́ ní ti ara ayé ń sọ àbí kéèyàn ó gbàgbọ́ pé ẹni tó bá ti kú ó tún lè láǹfààní láti máa padà wá sáyé láti tún wá máa kópa nínú àlámọ̀rí ẹ̀dá eléyìí ó jẹ́ nǹkan tí a gbọ́dọ̀ ṣàlàyé ẹ̀ kí ni nǹkan tí ọlọ́run ọba tó sọ fún wa kí sì ni nǹkan tí anábì sallallahu alayhi wa sallam tó ṣe lálàyé ìgbàgbọ́ mùsùlùmí ó náà ni pé almauta la ẹni tí ó bá ti kú kò lè gbọ́ nǹkan tí ara yẹn sọ mọ́ tí ẹ̀dá tó bá ti jáde láyé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ń ṣiṣẹ́ lára ẹ̀ náà ló ti dópin tí a bá nígbàgbọ́ wípé ẹni tó ti kú ó tún lè máa gbọ́rọ̀ a jẹ́ pé kì í ṣe ìgbọ́ràn nìkan ni ẹ̀yà ara tó wà lára. La a jẹ́ pé a tún gbọ́dọ̀ gbàgbọ́ wípé ó tún lè máa ríran náà nìyẹn a tún gbọ́dọ̀ gbàgbọ́ pé ó lè máa sọ̀rọ̀ náà nìyẹn eléyìí kò sẹ́ni tí ò ní takò yẹn pé kò lè rí bẹ́ẹ̀ ìdí nìyí tó fi jẹ́ wípé àwọn àfáà jẹ́ wa wípé ìgbàgbọ́ Islam òun náà ní pé ẹni tó bá ti kú kò ní agbára kankan tó lè ṣe fún alààyè mọ́ ntí ẹni tó ti kú tó níìtì tó bùkátà lọ́dọ̀ tiwa ní ká máa ṣàdúrà fún ká máa tọrọ àánú ọlọ́run fún ká máa tọrọ àforíjì ọlọ́run fún ṣùgbọ́n kéèyàn ó wípé ẹni tó ti kú bí ọ̀rọ̀ bá dojúrú ẹ jẹ́ ká kóra wa lọ síbi sàárè rẹ̀ ká lọ pè é yóò máa gbọ́n dáhùn sọ. So ìfún nínú ọ̀rọ̀ Yorùbá ń gbà mí Yorùbá ni ó dáhùn lójú pé ìyá àwọn kò sùn lọ́rùn báyìí kí ni ìtumọ̀ ọ̀rọ̀ yẹn ìtumọ̀ ẹ̀ ni pé kò sùn that is ó ń rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó sì ń gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ eléyìí tako ìgbàgbọ́ Islam tó fi dórí àwọn ànábì Ọlọ́run àwọn òjíṣẹ́ Ọlọ́run a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé wọ́n ń wa lápèjúwe kéèyàn ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí ànábì ń gbọ́ báyìí ànábì ò gbọ́ sallallahu alaihi wasallam eléyìí ni ìgbàgbọ́ mùsùlùmí ìgbàgbọ́ èyí tí ànábì sallallahu alaihi wasallam tó fi lélẹ̀ fún wa kó tó jáde láyé tíra àti àwa ń gbé ẹ̀wò yìí wọ́n jẹ́ kó di mímọ̀ fún wa wípé ẹ̀sìn ìbọ̀rìṣà e n tó bí ẹ̀sìn ìbọ̀rìṣà òun náà ni mentality pé òkú tó ti kú o lè máa gbọ́rọ̀ n tó bí ẹ̀sìn ìbọ̀rìṣà nìyẹn torí pé ẹni tó ń bọ Ṣàngó kì í ṣe ère tó symbolize náà fi symbolize Ṣàngó yẹn kì í sòun náà gbà wípé ó ń ṣiṣẹ́ wọ́n gbà pé ẹ̀mí Ṣàngó yóò bọ́ sára ère yẹn táwọn bá ti ń pe ère yẹn ẹ̀mí rẹ̀ tó ti kú yẹn ó sì lágbára láti lè sọṣẹ́ ó sì lágbára láti lè bíya bùkátà ní táwọn bá ń fẹ́ the same thing pẹ̀lú àwọn tó ń bọ Ògún Ògún ti kú ẹ̀dá tó wálé ayé ni tó sì ti kú ṣùgbọ́n wọ́n gbàgbọ́ wípé ó ti kú lóòótọ́ ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ wọ́n bá tún pè é yóò gbọ́ therefore àwọn gbọ́dọ̀ fi nǹkan kan symbolize ẹ̀ àwọn ó gbé èrè kan sílẹ̀ ìdí nìyẹn tẹ́ fi lè mọ̀ wípé bí wọ́n bá ṣe gbé èrè Ṣàngó lákùrẹ́ ń bí bí wọ́n bá dé Ọ̀fà tó bá wò dáadáa ó lè má jọra wọn tó ti yé báyìí wọ́n kàn fi symbolize náà ìmí ilé ìṣe kórìí rẹ̀ ó tóbi ìmí orí ẹ̀ lè kéré ìmí wọn lè gbẹ kó tóbi ìmí ó lè tínrín ìmí apá rẹ̀ lè tóbi ìmí apá rẹ̀ lè tínrín tó bá wò dáadáa kó take picture gbogbo ẹ̀ káàkiri kó gbéṣẹ́ gbà ara wọn wọn ò lè jọra wọn àwọn náà gbà pé ère yẹn gangan gangan gan kọ́ ṣùgbọ́n ẹ̀mí Ṣàngó tó ti kú yẹn ẹ̀mí ẹ̀ táwọn bá sì pé yóò jẹ́ pé tòyẹn túmọ̀ sí wípé mentality pé ẹni tó ti kú lè gbọ́rọ̀ gan òun ló bí ẹ̀sìn bọ̀ṣà so ìdí ni tó fi jẹ́ pé nínú gbogbo ọ̀nà ní Islam fi tako ẹ̀sìn bọ̀rìṣà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala nìkan là máa ń sìn àìsìn òòṣà a gbọ́dọ̀ nígbàgbọ́ wípé ẹ̀dá kan tún bẹ lẹ́yìn ọlọ́run tó lè jẹ́ kí n tàn fẹ́ kórí bá a ṣe fẹ́ torí pé gbogbo àwọn ẹ̀dá pátápátá àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọ̀nà gbogbo àwọn. tíra yìí àlàyé tí wọ́n ń ṣe ń bẹ ẹ rí wípé ó dà gẹ́gẹ́ bí kéèyàn ó máa kéèyàn ó bring kéèyàn mú àwọn argument kan wá kéèyàn ó wá fẹ́ fọ́ èèyàn fẹ́ èèyàn fẹ́ da àwọn argument yẹn nù láti fi ẹsẹ̀ òdodo rinlẹ̀ torí pé a rí nínú àwa mùsùlùmí náà a rí nínú àwọn àfáà náà táwọn ń sọ wípé òkú tó bá ti kú ó lè máa gbọ́rọ̀ tàlàyé sọ ẹ lè gbọ́ káfa mi ò ṣe wáàsí kò sọ bẹ́ẹ̀ ẹ lè gbọ́ kí màmú mi ò ṣe wáàsí kò sọ bẹ́ẹ̀ kódà lọ́pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá tí wọ́n bí ó pọ̀ bẹ́ẹ̀ dáadáa tí wọ́n lè ní pé ah, ṣéwù lágbájá bá a ṣe ń sọ̀rọ̀ yìí ó wà láàrin wa ṣéwù yẹn dẹ̀ ti kú ẹlòmíì lè lọ kó fẹsẹ̀ kọ ah, ṣéwù kìnnìkan yóò dárúkọ ṣéwù yẹn àwọn kọ̀dìríyà tí wọ́n bá dárúkọ sheu abdulkadir jelani wọ́n ti wọ́n mọ́rí báyìí abẹ́ ti rí wọn rí bí ìgbà tẹ́kọ̀ọ́ rí wọn yẹn fẹ́ jábọ́ because wọ́n rí pé nìyẹn tí wọ́n bá dárúkọ rẹ̀ kò yàtọ̀ sáwọn ẹlẹ́bọ náà àwọn ẹlẹ́bọ ní tán bá pèrè akọni àfìdálálẹ̀ gàràgà it's almost the same thing tòtò bá dárúkọ àṣewò wọn yẹn ó dìwọ́ mọ́ rí ìmí ìbá náà rò yóò jókòó ẹni yẹn ti kú o for years wọ́n believe pé ó tún lè ní ipa impact kan nílé ayé ń sìn ìgbàgbọ́ yẹn tako ìgbàgbọ́ Islam tánàbí mu wá sallallahu alayhi wa alayhi wa sallam nínú àwọn ẹ̀rí tí wọ́n máa ń mú wá àwọn náà tá bá sọ̀rọ̀ yẹn àwọn náà máa ní evidence nínú evidence tí wọ́n máa ń mú wá ọ̀kan ni nǹkan tó ṣẹlẹ̀ láyé ànábì sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tí ogun ogun badr nígbàtí àwọn kèfèrí tánàbí dé ìlú madina sallallahu alaihi wasallam tó kúrò ní maka tí wọ́n lé àti gbogbo àwọn tán gbọ́lọ́ngbọ́ tán fúnlẹ̀ mọ́ wọn tí wọ́n sá kúrò tó bá ipá nàbí ìjẹ́ oníjàgídíjàgan ó yẹ kó múra jà ṣùgbọ́n nàbí sọ fáwọn èèyàn pé ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ọlọ́run yóò dá fún kánábì ó kúrò ànábì lọ sí ìlú madina anabi lọ establish ìlú madina àwọn ará madina gan wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ kò pẹ́ sásìkò yẹn àwọn ará madina ti rán àwọn ará mẹ́ka ti rán sáwọn ará madina pé kán mọ́ gbà á lálejò kún wọn lé ṣùgbọ́n àwọn ará madina ní rárá àwọn ò lé anabi sallallahu alaihi wasallam torí pé anabi kulẹ̀ ti prepare grant sílẹ̀ tẹ́lẹ̀ ní madina kó tó lọ anabi ti sẹ́ndì àwọn èèyàn kan lọ kan lọ mọ bá àwọn èèyàn sọ̀rọ̀ lébi pé ó fẹ́ẹ̀ mọ́ sí ilé kan ní madina tí ní rí mùsùlùmí bẹ́ẹ̀ kánabi ò tó lọ so àwọn yẹn accept anabi sallallahu alayhi wa sallam àwọn ẹlẹ́bọ ìlú maka nǹkan yẹn jẹ́ bànújẹ́ fún wọn pé ẹni káàrọ̀ pé wọn ò lè wọn ò tún lè wọn ni ọ̀dà àwọn ó sì gbogbo wá láti wá tún gbogbo wá bá ń bẹ̀ ìdí ìtọ́lọ́run fi yọ̀ǹda fánabi pé tán bá gbogbo wá pẹ̀lú àwọn tó ti nílẹ́gbẹ̀ẹ́ yìí náà ìwọ náà fèsì wọn ìyẹn ni ogun badr eléyìí tó ṣẹlẹ̀ àwọn kèfèrí wọn pọ̀ ló ń kà àwọn mùsùlùmí three hundred and thirteen ni wọ́n wọ́n sì kojú wọn ọlọ́run sì fún àwọn mùsùlùmí lọ́dún náà ó fún wọn ní ìborí lórí àwọn ọ̀tá ọlọ́run àwọn tó wá jẹ́ àgbààgbà kèfèrí wọ́n kú lójú ogun yẹn ìgbà tó wá di ijọ́ kẹta tí egbò ẹ ti dá anabi sallallahu alayhi wa sallam anabi wa ń wò wọn anabi wa ń rí wọn anabi ní ká kó gbogbo wọn ká kó wọn síbi kòtò kan ká kó ọ̀rọ̀ òkú wọn síbẹ̀. Si anabi wa dúró anabi wa ń wò wọn pé lágbájá ọmọ lágbájá mo sì wí wí wí fún ọ o sì tán lórí ìyapa àṣẹ Ọlọ́run ó dá mi lójú gbogbo ohun tí mò ń sọ ń sìn ẹ̀yin ò ti mọ òdodo báyìí afọwà Umar ọwọ adúlẹgbẹ anabi sallallahu alaihi wasallam ó ní anabi àwọn òkú tó ti kú ló ń bá sọ̀rọ̀ wọn ò lè gbọ́ nǹkan tó ń sọ anabi ni wọ́n gbọ́ mi jù ọ lọ wọ́n gbọ́n tí mò ń wí ju ìwọ Umaru yìí lọ so that point àwọn èèyàn kan lọ extract point yẹn láti back argument wọn pé òkú tó bá kú ó lè gbọ́rọ̀ ní táwọn èèyàn sọ ṣe rí bẹ́ẹ̀ sọlọ́ọ̀ jẹ́ pé ọ̀rọ̀ Islam ọ̀rọ̀ ìmọ̀ ni kì í ṣe ọ̀rọ̀ kéèyàn ó kàn máa sọ pé wọ́n ní dogmatism kò sí ní tó jẹ́ bẹ́ẹ̀ argument wọ́n sì mú ọ̀rọ̀ yẹn wá tí èèyàn ò bá jẹ́ ni tí ìmọ̀ ẹ̀ jìn tó dáadáa èèyàn ó fọ́ọ̀lù sínú tí wọ́n sọ yẹn torí pé àwọn náà proof ẹ̀ ìgbà tí Umar sọ fún anábì wípé àwọn tó ti kú ló ń bá sọ̀rọ̀ anábì ní nísinsìnyí wọ́n ń gbọ́ mi ju bó ṣe ń gbọ́ mi lọ nítorí sọ ni so nínú ẹ̀rí yẹn làwọn èèyàn mú wa wípé àjẹ́ wípé ànábì náà establish ẹ̀ pé àwọn tó ti kú wọ́n lè gbọ́ ohun tí ara yìí sọ tó bá jẹ́ pé àwọn ẹlẹ́bọ tánàbí ń bá sọ̀rọ̀ àwọn kèfèrí tó kú ni wọ́n ń gbọ́ ànábì bó wá ní ẹni rè tó bá kú ẹ wá ní kò lè gbọ́ ohun ara yìí sọ tó bá fẹ́ ṣàdúrà lọ bá a kó pé òkú ṣéwù lágbájá ṣàánú mi o ọ̀rọ̀ mi ò ṣe kí ni o pé wọ́n fi ìyẹn wọ́n fi báàkì ọ̀rọ̀ wọn bákan náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi ní tí òkú bá ti kú tí wọ́n bá ti gbé sínú sáré rẹ̀ tí wọ́n rọ ìpẹ̀ bò àwọn tó gbé lọ oníkàlùkù padà tí wọ́n bá ń lọ anabi <clears throat> sallallahu alayhi wa sallam ó ní òkú yẹn yóò máa gbọ́ ohùn bàtà ẹsẹ̀ àwọn tó ń padà yẹn yóò máa gbọ́ yóò máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ wọn bá ṣe ń padà yìí so wọ́n ní therefore <coughs> tó bá lè jẹ́ pé ó lè máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ wọn yẹn a jẹ́ pé yẹn náà ti tó ní evidence láti establish stand àwọn wípé òkú tó bá ti kú wọ́n lè máa gbọ́rọ̀ so àwọn argument wọn yẹn òun wá ní àfáà yìí wá kọtíra yìí láti refute pé kò rí bẹ́ẹ̀. àkọ́kọ́ èyí tánàbí sallallahu alayhi wa sallam tánàbí sọ wípé àwọn ẹni wọ̀nyí wọ́n ń gbọ́ mi nísinsìnyí ju bí ẹ̀yin tẹ́ wà láyé ṣe ń gbọ́ mi lọ wọ́n ní klọ́ọ̀sì kan wà ní ọ̀rọ̀ yẹn wọ́n ń gbọ́ mi nísinsìnyí ìyẹn túmọ̀ sí pé lẹ́yìn ìsinsìnyí mo gbọ́ mi mọ́ nínú ọ̀rọ̀ ànábì yẹn náà láti fàyọ̀ pé anábì ni wọ́n ń gbọ́ mi nísinsìnyí ìyẹn túmọ̀ sí pé lẹ́yìn àsìkò yìí o n ò lè gbọ́ nǹkan tí mò ń sọ mọ́ so ó jẹ́ ká mọ̀ wípé ọlọ́run mọ̀ọ́mọ̀ jẹ́ káwọn yìí ó gbọ́ ohun tánàbì ń sọ ni kó lè jẹ́ ẹ̀sìn ìdójútì fún wọn then bákan náà ọlọ́run mọ̀ọ́mọ̀ fi nǹkan yẹn ṣe iṣẹ́ ìyanu fanabi sallallahu alaihi wa sallam sòkòdẹ̀ tó ṣe bẹ́ẹ̀ mọ́ so làwọn afáàfin sọ wípé ìgbà tí Umar tó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam péré òjíṣẹ́ Ọlọ́run àwọn òkú tó ti kú ló ń bá sọ̀rọ̀ anabi ò sọ pé Umar dákẹ́ ẹnu ẹ òkú máa gbọ́rọ̀ anabi ò sọ bẹ́ẹ̀ anabi àgírí pẹ̀lú ohun tó sọ pẹ̀tẹ́ anabi kà sọ pé nísinsìnyí àwọn èyí tí mò ń bá sọ̀rọ̀ yìí wọ́n ń gbọ́ ohun tí mò ń sọ nínú ọ̀rọ̀ yẹn tá a bá wo contextual meaning ọ̀rọ̀ a rí wípé a jẹ́ wípé tó bá ti kúrò nísinsìnyí o wọn ò lè gbọ́ mọ́ torí kó tó bá yẹ pé orí bẹ́ẹ̀ ni àtúnrà àwọn instances míì tánàbí tó ti ṣèwé sallallahu alayhi wa sallam bákan náà àwọn tí wọ́n kú tí wọ́n da wọ́n ti da ẹ̀pẹ̀ bò wọ́n lórí nígbàtí àwọn tó bá da tó bá sin wọ́n bá ti ń lọ arábìnrin wọn máa gbọ́ ohun bàtà ẹsẹ̀ wọn nínú hadith bánabi ṣe sọ̀rọ̀ yẹn gan ni wípé tí wọ́n bá ti sin òkú báyìí tí wọ́n rọ́ yẹ̀pẹ̀ lórí ọlọ́run yóò dá ẹ̀mí padà sí lára ọlọ́run ó wà fún láǹfààní láti lè gbọ́ ohùn bàtà ẹsẹ̀ àwọn ẹni yẹn lẹ́yìn wá àgbà náà mọ̀lẹ́kà méjì ó wà wá wọ́n wá ṣe kí ni o wọ́n wá bí léèrè àwọn kọ̀ọ̀kan lẹ́yìn èèyàn kò tún sí nǹkan kan tó lè gbọ́ mọ́ tò ní múmẹ́ǹtì yẹn náà ló ma kì í ṣe wípé títí lọ bẹ́ẹ̀ yóò máa gbọ́rọ̀ torí bọ́lá ń sọnù alukur'an karim pèrè anabi innaka la tusmi'ul mauta ọlọ́run rẹ̀ anabi sallallahu alaihi wasallam òkú tó ti kú ó lè jẹ́ kó gbọ́rọ̀ o torí pé tó ti lè jẹ́ ó gbọ́rọ̀ kò sí lára ẹ̀ mọ́ ṣòyẹn túmọ̀ sí wípé àwọn ẹ̀rí táwọn yẹn mú wá kò tó láti fi establish view wọn wípé gbogbo ẹni tó bá ti kú wọ́n ń gbọ́ ìtara ayé ń ṣe so ìgbàgbọ́ yìí ló fà á tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n fi máa ń lọ síbi sàárè àwọn ẹni ọlọ́run tí wọ́n lọ máa fara yílẹ̀ ń bẹ́ẹ̀ tí wọ́n máa dìrọ̀ mọ́ sàárè yẹn tí wọ́n máa dárúkọ àwọn ṣé ò yẹn Usman Dan Fodio ibi tí wọ́n sin sí bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ sìn ẹ bá àwọn èèyàn bẹ́ẹ̀ ẹ rò pé wọ́n ń sọdún ni tí wọ́n máa dárúkọ ẹ̀ tí wọ́n máa dìrọ̀ mọ́ kí ni yàtọ̀ láàrin àwọn tó ń bọ Ṣàngó kò sí yàtọ̀ torí pé tẹ́nìkan bá jẹ́ ni ọlọ́run sóun gan ló mú àmọ́ jẹ́ ni ọlọ́run ṣùgbọ́n ọlọ́run náà ló dúkọ́ jẹ́ ni ọlọ́run ọlọ́run sọ́nà al-Qur'an al-Karim a'udhu billahi minash ni ma kana li bashari an yukallimahu Allah ma kana li bashari an yu'tiyahu Allahu al-kitaba wal ثم يقول للناس كونوا عبادا لي من دون الله ولكن كونوا ربانيين بما كنتم تعلمون الكتاب وبما كنتم تدرسون ọlọ́run ní kò tọ́ sí ẹnikẹ́ni tèmi ọlọ́run bá fún ní ọgbọ́n mo fún ní òye mo fún ní ìmọ̀ mo fún ní àríwòye kó wo sàkún kankan pé ah ó súnmọ́ kékeré ò rí bẹ́ẹ̀ kó dẹ̀ rí bẹ́ẹ̀ mo wá tún ṣe bámbámbárì fún mo tún wá ṣe lójìṣẹ́ ọlọ́run ọlọ́run ní kò tọ́ sí kó máa sọ fún àwọn ènìyàn pé ká sọ òun dọlọ́run ọlọ́run ní kò tó bẹ́ẹ̀ náà ni kò gbúdọ̀ sọ bẹ torí gbogbo ohun tó jẹ́ yẹn èmi náà ni mo jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run ní walakin kunu rabbaniyyin ọlọ́run ní n tó yẹ kẹ́ ẹ jẹ́ ẹ̀yin tá a bá fún nímọ̀ àfún yín lóye kódà àfún yín níṣẹ́ ìyanu kunu rabbaniyyin ẹ jẹ́ àáfà ọlọ́run ẹ jẹ́ ẹni ọlọ́run tó yẹ kẹ́ ẹ jẹ́ nìyẹn bima kuntum tu'allimuna al-kitab látara ntẹ́ ń kọ́ àwọn ènìyàn ntẹ́ ń kà fún wọn nínú ọ̀rọ̀ ọlọ́run wa bima kuntum tadrusun ẹ̀kọ́ tẹ́yìn náà kọ́ nínú ọ̀rọ̀ yẹ ó yẹ kó sọ yín di ẹrú ọlọ́run kò yẹ kẹ́ ẹ sọ àwọn èèyàn dẹrú yín exploit wọn ẹlòmíín wọ́n lè sọ fún sórí ọkọ̀ tó ṣẹ̀ṣẹ̀ ra yẹn olúwa ni kò gbé wa kò gbé ọ̀fìdí kan fúrídìí oṣù kan yóò gbé kalẹ̀ ẹnìkan làáfà kan gba ọkọ̀ kan lọ́wọ́ ẹ̀ báyìí tó ṣẹ̀ṣẹ̀ ra ni làáfà ń bá a gbọmọ pé àwọn ti ṣàdúrà wọn ni tó bá gun ọkọ̀ yẹn kó yóò ó kàn ní kò ń lọ fi lọ gbé lọ kí àáfà ni o <clears throat> àáfà bá gbọkọ̀ yẹn lọ́wọ́ yìí wà lẹ́yìn oṣù kan ní ó tó wà gbà gbà tó di ẹ̀yìn oṣù kan tẹ́ni ẹ fẹ́ gba ọkọ̀ yẹn àbáyà tó ní ọlọ́run ti ti fi oṣù mẹ́ta kan ẹni ẹ wá ọ̀gá kan ah, ó ń ṣe ìrọ̀kọ̀ yìí èyí tó sì ń lò tẹ́lẹ̀ ó ti ta ẹsẹ̀ ló wá bí rìn àwọn àṣẹ ah, ra ọkọ̀ kan pé <laughs> òun lọ gbé kí àfa ni kó sì mà kó má lọ gbé fún àfa oṣù mẹ́ta tó gbé wọn ni ọlọ́run tún ní ọdún kan ah, ẹni ẹni ẹjọ́ ẹjọ́ òkú bẹ̀ kan lọ́ta tí ẹ mọ̀ kó náà ẹgbẹ́ wa kó ń lọ tà á bẹ́ẹ̀ àwọn ò ní sọ pé àwa ni àtó bá tún ta yẹn ẹ̀mí ẹ̀ ló fẹ́ lọ sí àwa ò pé eléyìí ti ń kúrò ní ojú lásán tìrafà sáà ń gbọ́kàn yẹn tìrafà káàkiri ó ń gbé káàkiri ó fi ń sọ fáwọn yẹn pé èyí tọ́lọ́ tó ṣe sí fóun lélẹ́yìí o <laughs> yorùbá ní ọlọ́run má jẹ́ kẹ́ni tó gàn gbọ́n kẹ́ni ọgbọ́n olè kí ló fi mú mọ́lẹ̀ òun náà ẹ̀sìn àti ìjẹ́ ó ń pèrè lẹ́ni ọlọ́run ọlọ́run nílá ẹ má sọ àwọn èèyàn dẹrú yín walakin kunu rabbaniyin bima kuntum tuallimuna alkitab in tẹ́ ń kà fún wọn ní ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin náà lò ẹ̀yin tẹ́ sọ pé ẹ jẹ́ olórí ẹ̀sìn ẹ̀yin náà jẹ́ kárí àpẹẹrẹ tẹ́ ń kà nínú ìwé ọlọ́run yẹn ẹ jẹ́ kárí lára yín wa bima kuntum tadrusun ìyẹn bẹ́ẹ̀ ní Quran chapter verse sixty sixty seven wà bẹ suratu ali imran bá ń check verse yẹn dáadáa suratu ali imran ó wà bẹ so yẹn túmọ̀ sí wípé ẹni tó wá jẹ́ ẹni ọlọ́run tá a pè lẹ́ni ọlọ́run ọlọ́run gan ló kúkú mẹ́ni ẹ̀ ẹlòmíì tí wọ́n ń pè lẹ́ni ọlọ́run ó lè má jẹ́ ẹni ọlọ́run lọ́dọ̀ ọlọ́run gan àwa làwọn rò pé ẹni ọlọ́run ẹlòmíì tí wọ́n sì ń rò pé kì í ṣe ẹni ọlọ́run òun lè jẹ́ ẹni ọlọ́run jù wọ́ gan lọ lọ́dọ̀ ọlọ́run ìgbà tó tún wá kú tán ẹ tún wá sọ sàárè rẹ̀ dìbí tẹ́ lọ ń sùn sí ẹ ló ń fara yí lẹ̀ ń bẹ̀ pẹ̀lú àníyàn pé gbogbo tẹ́ ń sọ yẹn pátá òun gbọ́ eléyìí tako ìgbàgbọ́ Islam ẹni tó bá ti kú ó ti lọ nìyẹn àdúrà ló kù tá a máa ṣe fún iṣẹ́ tiẹ̀ tó ṣe láyé wọ́n ti pa fáìlì tiẹ̀ yẹn dé so ẹ̀san iṣẹ́ tó ṣe ló kù fún níwájú ọlọ́run ẹ̀yin tó kù láyé ní ká ẹ mójútó tìyín náà eléyìí ni ìgbàgbọ́ Islam <clears throat> àwọn argument wọn tí wọ́n mọ̀ ń wá yìí òun náà ni wọ́n ń ṣàlàyé fún wa nínú tíríà yìí Suratu Ali Imran verse seventy nine aina tawakofna safha. نعم page 52 نعم أقول والآخر والآخر حديث الصحيحين أبي so, ننتقل إلى 54 so ẹ̀rí mi ti Sheikh Al-Albani rahimahullah wọ́n fẹ́ ṣàlàyé wípé ọ̀rọ̀ tí Umar bin Khattab radiyallahu anhu tó sọ fún Ànábì sallallahu alaihi wasallam wípé ǹjẹ́ àwọn tí wọ́n ti kú nìrẹ́ Ànábì tó ń bá sọ̀rọ̀ bí kánàbì tó sọ wípé àwọn wọ̀nyí sẹ́ wọ́n ń gbọ́ mi nísinsìnyí ju ìwọ lọ nínú ọ̀rọ̀ yẹn anabi sallallahu alayhi wa sallam anabi kò sọ wípé n tí umaru sọ yẹn kò rí bẹ́ẹ̀ so ti wá báyìí tó bá yẹ pé ìgbàgbọ́ umaru yẹn tó bá yẹ pé kò bá islam mu ni anabi ò bá sọ fún umaru pé àwọ umaru so mọ̀ pàwọn òkú máa ń gbọ́rọ̀ ni anabi dákẹ́ anabi ò sọ kankan ṣùgbọ́n anabi kan jẹ́ kó yé Umar pé nísinsìnyí àwọn eléyìí o kéèsì wọn ọ̀tọ̀ so ní tó bá rẹ̀ jẹ́ exceptional case a lè fi ṣèdájọ́ general rule so ti wà báyìí so káwá wọ àwọn exceptional cases káwá máa fi yẹn dájọ́ wípé gbogbo òkú wọn máa ń gbọ́rọ̀ la èyí tó ṣẹlẹ̀ yẹn ọlọ́run fi ṣe mùjísà fún anabi ní iṣẹ́ ìyanu láyé anabi sọ́ọ̀lẹ̀ àpáta nínú àpáta odidi ràkúnmí jáde nínú àpáta exceptional case ni ẹ̀yin gbọ́dọ̀ wá sọ pé ẹ ọlọ́run bá a ní ìdí ràkúnmí ọlọ́run jẹ́ kí àpáta kò lè jáde ìyẹn kò normal torí pé substance àpáta òjò ti ràkúnmí tó ti yọ bẹ́ẹ̀ náà ni irú àwọn ọ̀rọ̀ míì máa ń tí sọ nǹkan kan anabi sallallahu wa anabi ò ní sọ pé n bẹ̀tì yóò kàn sọ nǹkan míì láti lè jẹ́ kó yẹ pé n tẹ́ ẹ sọ yẹn right ṣùgbọ́n nǹkan míì ló tún ló tún ṣẹlẹ̀ tó lè kì í sọ báyìí so ìdájọ́ méjèèjì yẹn ó sì ṣẹ́kù torí pé general rule yẹn remain ṣùgbọ́n ìtànàbí padà sọ yẹn bíi mùjísà nìyẹn ìyẹn jáde kúrò nínú general rule so ìyẹn ò wá nullify general rule so principle ni téèyàn fi máa ń deduct islamic rulings nínú sharia. No so àfa wa fẹ́ mú àpèjúwe àwọn kéṣìṣì bẹ́ẹ̀ náà wá irú àwọn nǹkan báyẹn náà tó ṣẹlẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam wọ́n ní hadithi mi wà tọjọ bẹ́ẹ̀ dakhala ala rasulillahi sallallahu alayhi wa sallam wa indahu jariyata min jawari al-ansar wọ́n ní hadithi yìí hadithi ìyàwó aisha radiyallahu ni wọ́n gbà wá. ọ̀kan náà wọn sọ̀hábà kọ́lọ̀wọ̀n bá kí kọba wa yọrùn sí ó wọlé lọ bá ànábi sallallahu alayhi wa alayhi wa sallam wa indi jariya dakhala alayya rasulullah sallallahu alayhi wa sallam ya wa aisha ló sọ bẹ́ẹ̀ ó ní dakhala alayya rasulullah sallallahu alayhi wa sallam ó lànà bí wọlé lè wá bá mi wa indi jariyatan àwọn ọlọ́mọge obìnrin kéékèèké àwọn bí obìnrin méjì kan bẹ minjawari ansor nínú àwọn ọmọ kéékèèké obìnrin àwọn ansor àwọn ará madina wa fi riwaya nínú ẹgbàá wa mi wọ́n ní qinatan àwọn ọmọge tí wọ́n máa ń dá wákà tí wọ́n máa ń kọrin bí wọ́n fẹ́ sin obìnrin kan ọkọ ń sìn àwọn tó máa ń kọrin bí àwọn ọmọbìnrin kéékèèké tó máa kọrin bí rhymes òní àwọn ọmọbìnrin méjì yẹn wọ́n wà lọ́dọ̀ èmi anabi sallallahu alayhi lọ́dọ̀ ìyàwó Aisha tó jẹ́ ìyàwó anabi fi àyàmì mina ní àwọn ọjọ́ táwọn alálàájì máa ń wà ní mina ìyẹn that is ọjọ́ ọdún bí ọjọ́ ọdún léyà ọjọ́ kejì ọdún léyà tudafifani wọtẹdẹrẹbani ní táwọn obìnrin méjì yìí ṣe wọ́n ń pe ìlú kan ní dúf bí wọ́n rọra ṣe bí pépà báyìí ni wọ́n rà fi bí pépà kọ́fẹ̀ ní wọ́n fi kọ́fẹ̀ bí àwọn obìnrin máa ń ṣe báyìí wọ́n máa lò wọ́n máa kọ́ni pé wọ́n wà lọ́dọ̀ ìyàwó Aisha wọ́tẹ́dẹ̀rẹ̀ báyìí wọ́n ń lu ìlú yẹn tògìnìyà níbi gìnìyàn kódà wọ́n tún kọrin lọ́dọ̀ ìyàwó Aisha nínú ilé wàfi riwaayatin bímà takọ̀ walet wàfi okoro takọ̀ dafat al-ansar yawma bu'ath orin tí wọ́n ń kọ bima taqawalat o náà ni ọ̀rọ̀ kan tí wọ́n tí ó kọ́mọ̀ àbí àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń gbà mọ́ra wọn lẹ́nu àwọn ansar àwọn ará Madina wọ́n sábà máa ń kọ orin yẹn láti rántí yawma bu'ath yawma bu'ath ọ̀kan nínú àwọn ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ńlá kan ṣẹlẹ̀ ní Madina nípa ogun kan tó ṣẹlẹ̀ láàrin fámìlì méjì nínú ìlú Madina so orin tí wọ́n kọ níjọ ogun yẹn àwọn ọmọbìnrin yẹn wá ń kọ orin yẹn lọ́dọ̀ yàwó Aisha radiyallahu anha walaysata bimuganniyatain riwaya mi ẹ̀rí kò wọ́n fi sínú bracket pé kì í ṣe pé akọrin làwọn ọmọ yẹn o ṣùgbọ́n òkè nítòkà ṣẹlẹ̀ yẹn múnásábà yẹn so wọ́n kàn ń kọrin yẹn láàrin ara wọn fàtàjà alal firash anabi sì wà nínú ilé anabi wá fi ẹ̀gbẹ́ lé orí ibùsùn wa hawwala wajha anabi ò kọjú sí ibi tí wọ́n wà anabi kọjú sí ibòmíì báwọn ọmọ yẹn ṣe ń ṣeré tán kọrin tán wa dakhala abubakar sallallahu radiyallahu anhu wa nabi sallallahu alayhi wa sallam muta'ashin bi thawbi abubakar wá wọlé ṣe mọ̀ pé abubakar bàbá Aisha ni so ó wọnú ilé sẹ́fọ̀ ó lè wọlé ọmọ ẹ̀ níyàwó àdàmsọ̀làsọ̀ ẹ́n ó wọlé bó ṣe wọlé wà nàbí sọlọ́sọlọ́m mutaghashin bi thawbi anabi dàásọ anabi dàásọ borí nínú ilé fantaharani wa fi riwayatin fantaharahuma ìyàwó Aisha wa ní bàbá kiri ṣe wọlé fantaharani ó bá fi ó fọwọ́ tọ́ mi wa fi riwayatin fantaharahuma àbí ká sọ wípé ó jágbe má àwọn ọmọ kéékèèké méjì àwọn obìnrin tó ń kọrin yẹn wa qala Abubakar wa ni mizmaratun wa fi riwayatin mizmaru shaitan ay mazamiru shaitan fi bayti rasulillah marratain Abubakar jágbe mọ́ ah kí ló lè fa ìsọkúsọ nínú ilé Ànábì sallallahu alaihi ẹ fẹ́ máa kọrin orin èṣù nínú ilé òjíṣẹ́ ọlọ́run àwọn onílé ànábì ká báwọn èèyàn ká máa kọrin ká máa kò sí yẹn bẹ́ẹ̀ Abubakar jágbe mọ́ àwọn ọmọbìnrin méjèèjì fa akbala alayhi rasulillah sallallahu alayhi wa sallam ànábì tó sùn tẹ́lẹ̀ tó kọjú sí ìgànnà ànábì wàá ṣíjú padà sí Abubakar fakashafa nabi sallallahu alayhi wa sallam wájú ànábì wàá kà kúrò lójú faqala anabi ni dàáhùmá ya abubakar anabi ni fi wọn lẹ abubakar fàwọn ọmọ kékeré yẹn lẹ inna li kulli qawmi ìdá gbogbo èèyàn náà ló lọ́jọ́ ọdún tiwọn wa hadha ìdùnnà ọjọ́ òní àwọn aṣọ ọdún ni ọjọ́ ọdún lè ní fi wọn lẹ jẹ́ ká máa ṣe rí falama ghafala eh, gazamtuhuma eh, falama ghafala gàmsátàwùmá fọkànrọjàtà lẹ́yìn ìgbà tí àfàwà Abubakar kọlọ́wọ́n ọba kí ọba ayọ́nu sí falama gafal gbà tó pẹ́ ó fa àwọn ọmọ yẹn lẹ̀ òun náà dúró gàmsátàwùmá wíwò kéèyàn ó ṣe gámsù èèyàn kéèyàn ó sàmọ́ láìkì àwọn nǹkan yẹn Abubakar ò láìkì ní táwọn yẹn ń ṣe fàkàràjàta àwọn ọmọ yẹn náà observe wọn rí pé bó ṣe wọlé yẹn kò láìkì àwọn méjèèjì báyìí kí ni o wọn bá jáde colt ọ̀rọ̀ yẹn oríṣiríṣi àwọn ìdájọ́ ló wà nínú ìfẹǹsì tó ṣẹlẹ̀ o àkọ́kọ́ anabi sallallahu alayhi wa sallam anabi lòdì sí káwọn òbí máa kọrin máa jó ànábì òfẹ́ àwárí ìṣẹ̀lẹ̀ yẹn ó ṣẹlẹ̀ nínú ilé ànábì sallallahu alaihi wasallam ànábì dẹ̀ wà nù ilé kì í ṣe pé kò sí bẹ́ẹ̀ <coughs> ìgbàtà Abubakar wọlé lójú ẹsẹ̀ Abubakar ó criticize nǹkan yẹn bó ṣe criticize nǹkan yẹn ànábì ò sọ pé n tó sọ kò right bẹ̀tẹ̀ ànábì rẹ̀ fi wọ́n lẹ̀ ànábì wàá sọ reason ànábì torí pé ọjọ́ òní àyọ̀ṣọ́dún ìyẹn túmọ̀ ìgbé tí kìí bá ṣe torí ọdún ni èmi náà ní aláwọ̀ kan nǹkan yẹn so ìyẹn túmọ̀ sí pé ó ti ní reason tí reason yẹn ò bá dẹ̀ ti sí ń bẹ̀ nǹkan yẹn náà kò lè wọlé kì í wá ṣe pé kéèyàn wá lo ẹ̀rí yìí láti justify báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn female musician tán sì ń kọrin kiri lẹ́ni tá láwọn ń kọrin ẹ̀sìn ṣe àwọn táwọn náà bá rí evidence yìí báyìí àwọn náà ó gbà mú wọn làwọn kò justify táwọn ṣe là torí wípé bí ìdájọ́ event bá ṣe wá náà ní ìdájọ́ rẹ̀ ó ṣe rí tá a bá fẹ́ lo ẹ̀rí yìí ń sìn a lè lò fún ìjọ ọdún láàrin inú ilé àwọn obìnrin inú ilé ká máa kọrin ká máa jó níjọ ọdún kò jù báyìí náà lọ torí pa ànábì sọ reason tó ń fi allow àwọn yẹn lọ́dọ̀ ìyàwó Aisha so ti yé ó sọ reason so ajẹ́pọ̀ ọ̀rọ̀ àfáà wa Abubakar yẹn ọ̀rọ̀ yẹn sì ó sì ó sì ó sì dúró ní tóun sọ yẹn ó right ṣùgbọ́n ànábì sọ reason ti general room yẹn ò fi work nígbà yẹn nítorí pé ọdún ni so yẹn túmọ̀ pé tí o bá sí ọdún yẹn ń bẹ ànábì ní òní aláwọ̀ àkàṣe kan so kí ni ìbáṣepọ̀ ọ̀rọ̀ yìí àtọ̀rọ̀ tá sọ ọ́ bọ̀ a fẹ́ lò láti explain ìgbà tí Umar sọ fún anabi náà wípé sáwọn òkú tó ti kú ló ń bá sọ̀rọ̀ ni anabi ní nísinsìnyí wọ́n ń gbọ́ mi ju bó ṣe ń gbọ́ mi lọ anabi ò kọ̀ndẹ́mù ọ̀rọ̀ Umar yẹn pé òkú ò gbọ́rọ̀ anabi agree but kéèsì èyí tó ṣẹlẹ̀ yẹn special case lọ or exceptional case so náà fi túmọ̀ evidence mi wà tó jọrú nǹkan yẹn báyẹn náà tánàbí dẹ̀ sọ reason tó ń fi sọ ìyẹn tí ilé ẹ̀sìn kó nullify èyí tó ti wọ́n lẹ́tẹ̀lẹ̀ so kult afọwọ́ Sheikh Al-Albani rahimahullah wọn ni fanajid fi hadha al-hadith wọn ni tí a bá wọ hadith yìí a rí pé anna nabiya sallallahu alayhi wa sallam lam yunkir qawla abi bakr siddiq filagina ibi duf annahu mizmaru shaitan wọn láàrin pé kì í ṣe pàǹdàbí takò ọ̀rọ̀ abubakar filagina ibi duf pẹ̀lú orin táwọn ọmọbìnrin yẹn ń kọ wípé kì í ṣe irinṣẹ́ èṣù ànábì ọ̀tako wàlá naharahu libnatihi awulija aliyate jíjágbe tábàkiri jágbe mọ́ ọmọ rẹ̀ aisha àti àwọn ọmọbìnrin méjèèjì ànábì ò sọ pé tábàkiri ṣe ọ̀dà bal aqarrahu ala dhalik ànábì ò lórí tó ṣe ṣùgbọ́n fadalla iqrarahu iyyahu ala anna dídákátà nàbì dákẹ́ yẹn lórí tó ṣe yẹn ìyẹn ń túmọ̀ sí pé ní tábùbákìrì ń ṣe yẹn right kì í ṣe tí ò dá ní tó sọ yẹn ó right famin ayna jaa abubakar bi dhalik bóòlù abubakar kí ló dé tábàkar wọlé ànábì torí nǹkan yẹn tó dẹ̀ ń kàn dẹ̀ mọ́ ẹ̀ wọ́n ní tó fà ní wípé jaa bihi min ta'alimi nabi sallallahu alayhi wa sallam wa ahadithi al-kathira fi tahrim al-ghina wa alati tom wọ́n torí pé abubakar ti gbọ́ several ọ̀rọ̀ lẹ́nu ànábì lórí wípé ìṣesí yẹn ò dáa kò pọ́sibù fún abáńkì kó kàn wọlé ànábì kó máa kọ̀ndẹ́mù kankan tí ì bá ṣe wípé ó ti gbọ́ tẹ́lẹ̀ lẹ́nu ànábì àwọn ahadis tó pọ̀ tó tako orin kíkọ àti àwọn nǹkan eré wọ̀nyí wakọ̀dé dókara dákara tó ifatun minha al-allamatu min qayyim al-jawziya fi kitabihi igaathatul lahfan min masa'id ash-shaytan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rí yìí àfọwọ́ Ibn Qayyim al-Jawziyya wọ́n mẹ́ńṣàn rẹ̀ nínú tíra àwọn tó ń pè ní Ighathatul Lahfan min Masayid ash-Shaytan wa kharrajtu ba'daha fi Sahiha wal Mishkat ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí yẹn àwọn ṣàlàyé àwọn ṣe takharijẹ walawla ilmu Abi Bakr bidhalik tí ìbá ṣe pé Abubakar ti mọ̀ pé nǹkan yẹn ò dáa tẹ́lẹ̀ ni wa qawluhu ala bayyinatin min al-amr tí ìdọ̀ ìsìnkú abakiri ti wà pẹ̀lú àmọ̀dájú lérí wípé ìṣesí yìí kò sínú ìṣesí tá nàbí farama ma kana lahu an yataqaddama bayna nàbí sallallahu alaihi wasallam fi bayti ibn misli hadal inkar shadid abakiri ò tó bẹ́ẹ̀ kó wọnú ilé ànábì kò máa kọ̀ndẹ́mù kátó rí bẹ́ẹ̀ kò lè ṣàyédè ṣe bẹ́ẹ̀ so tó fi ṣe bẹ́ẹ̀ náà ni pé ó ti wulẹ̀ ti gbọ́ lẹ́nu ànábì náà tẹ́lẹ̀ gẹ́ra annahu kana khafiyan alayhi ṣùgbọ́n tó kàn ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan kan pamọ́ kò clear sí abubakar ana hadha alladhi ankarahu yajuzu fi yawm eid abubakar yóò mọ̀ pé in tó ń kọ̀ndẹ́mù yẹn tó bá jẹ́ pé jọ ọdún ó wà allowed in tó ń wọ̀ mọ̀ ní ẹ̀ ṣùgbọ́n general rule ni pé kìnìyàn right ìyẹn ni notion yẹn làbúbákẹ́rẹ́ gbé wa ṣùgbọ́n tí ò yé nànàbí wa explain so explanation anabi yẹn kò nullify general principle tá Abubakar ti ní lọ́wọ́ pé nǹkan yẹn right ṣùgbọ́n exceptional case yẹn tí ò yá Abubakar yẹn lànàbí ṣàlàyé fún pé tó bá jẹjọ́ ọdún tó sì jẹ nínú ilé kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. so fabayyana lahu nabi sallallahu alaihi wasallam bi qawli lànàbí fi ṣàlàyé fún nínú ọ̀rọ̀ pé da'ahuma ya Aba Bakr ìrẹ́ Abubakar fi wọ́n sílẹ̀ fa inna li kulli qawmin 'ida gbogbo èèyàn náà ló lọ́dún wàhálà ìdúnà eléyìí náà ọjọ́ ọdún wa ni jẹ́ ká má pa àṣọdún so ẹ rí i pé anabi ṣàlàyé exceptional case ó dẹ̀ restrict ẹ̀ lérí ọjọ́ ọdún wàlàkínà istethna mini olùgbìnà filẹ̀ẹ́d anabi ṣe àdáyẹrí àwọn orin táwọn ọmọbìnrin ń kọ nínú ilé yìí filẹ̀ẹ́d fún ọjọ́ ọdún nìkan fọwọ́ mu bá eléyìí lẹ́tọ̀ bil muwasafatil warida fi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọn ò tú wálẹ̀ o ṣùgbọ́n ti láwọn ní òfin tó dé ẹ rí wípé kì ṣe wípé pati ni wọ́n lọ o inú ilé so ti yé inú ilé àwọn obìnrin inú ilé tó ń ṣe kì í dẹ̀ sí pé àwọn ọkùnrin pọ̀ ń bẹ o àbákùrì tó wọlé gan bàbá Aisha ló wọlé o tòyẹn túmọ̀ sí pé túrùn kan yẹn bá wáyé lójú ọdún bẹ́ẹ̀ àwọn obìnrin wọn kóra wọn jọ nu títí róòmù wọn kọrin wọn ń ṣeré wọn kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ sòtìyẹ tí ìdẹ tó ṣe pé orin burúkú orin àlùfàṣà sòtìyẹ tí ìṣe pé wọn lọ fi pàṣọ sí ìyókọ́ là ń sọ káwọn ìpèsè wọn ti sọ pé kìnìún yàrá ti láà bẹ̀tẹ̀ àwọn orin ọgbọ́n tó ń kọrin láàrin ara wọn tó ń jó tó ń ṣàwádà tó ń so tẹ̀tẹ̀rìbá tíjọ ọdún àwọn obìnrin láàrin ara wọn nìkan wọn ni intadis yẹn sọ yẹn fatabayan wọ́n ní ó clear níbi wípé àná sallallahu alaihi wasallam kama akọ́ra umaru alastinkari isma alimauta wọ́n ní gẹ́gẹ́ bá nàbí bó ṣe firinlẹ̀ títako tí umaru tako pé òkú ń gbọ́rọ̀ tánàbí ò tako pé n tó sọ kò right kàdálíkà akọ́ra ababakiri alastinkari hi mizmara shaitan bẹ́ẹ̀ náà lànàbí ti agree pẹ̀lú abubakar nígbà tó náà condemn nítorí yẹn ànábì ò sọ pé n tó sọ right wàkàmà anáwó adìkálà alẹ́ awọ́l taksísọ́n bó tilẹ̀ jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ṣàdáyẹn rí òun ló ṣẹlẹ̀ níbi tọrọ àkọ́kọ́ kàdálíkà adìkálà alẹ́ kọ́wlì abibakiri hada taksísọ́n bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ nígbà tí abubakiri ní tí ó yá abubakiri yẹn exceptional case tí ó yá abubakiri lànà bí sọ yẹn kéwòn jẹ́ àwọn exceptional case tí ò yẹ Umar náà ànábì sọ but intanẹ́bì sọ yẹn kò nullify general rule tó ti wà lẹ́tẹ̀lẹ̀ pé òkú ò lè gbọ́rọ̀ ní tí Umaru sọ ni anabi dẹ agiri ṣùgbọ́n kéèsì tó ṣẹlẹ̀ yẹn mùjísà ni iṣẹ́ ìyanu ni so iṣẹ́ ìyanu dẹ ni kò tako ní tó ti lẹ́tẹ̀lẹ̀ so àwọn èèyàn fẹ́ máa ń lo nǹkan yẹn láti fi ṣẹ̀rí pé òkú lè máa gbọ́ ìtàláyé ń sọ wọn wà mú evidence yẹn wá no èyí tó sì fẹsẹ̀ rinlẹ̀ ní ọ̀rọ̀ tí Umaru sọ wípé ẹni tó ti kú ò lè gbọ́rọ̀ anábìínú ò dẹ̀ sọ pé tí Umaru sọ ò bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn exceptional cases kọ̀ọ̀kan lè wà tọ́lọ́ máa máa fún ànábì nìkan so ànábì wàá sọ reason tó fi jẹ́ ó dẹ̀ ṣàlàyé so ìyẹn ò nullify pé àwọn òkú gbọ́rọ̀ so ìyẹn ò tó ní evidence láti establish view pé àwọn òkú máa ń gbọ́rọ̀ tí ara yìí ń sọ ومن غفل عن هذه ملاحظة الإقرار الذي بينا أخذ من الحديث الإباحة في كل أيام ẹni tó bá wá fojú fo àwọn àkíyèsí tá a ṣe yìí ẹ̀rí pé irú wọn bẹ́ẹ̀ wọn ò lo hadith ta kàtán yìí nípa tọrọ àwọn ọmọbìnrin yìí àwọn á lò láti fi mú ẹ̀rí wá wípé fi kúlẹ̀ àyà gbogbo ọjọ́ àwọn obìnrin náà lè máa kọrin káàkiri wọn ò fi yẹn justify rẹ̀ kàmá yàhùlù dálí kalibadul kutabili mọ̀ọ́sìrì gẹ́gẹ́ bọ́pọ̀ bó ṣe dùn lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn contemporary writers nísìn àwọn dáhùn kọ̀ọ̀kan islamic studies even though lórí àwọn professors mi. so ilé ni wọ́n lọ máa fi ṣe evidence yàrá àti dé fi ṣe evidence yẹn kò tí tó láti ṣe evidence so ti wà báyìí wasalafu fi ibnu hazmi ọ̀gá wọn àwọn ní àfa àkàndá ń pè ní ibn hazmi azọhiri òun náà ó kó sínú ìrújú náà òun náà lu ọ̀rọ̀ yẹn láti justify òun òun ti sọ pé irun tá à ń pè music náà ni ó sọ bẹ́ẹ̀. yaba ah, ń pè ní olùtọ́ bá dé láwọn yẹn pè ní olùgbé Allahu Akbar orin náà ni so therefore orin kò wọlé inú Islam so eh, views ó pọ̀ ṣùgbọ́n bí views bá pọ̀ nǹkan yóò yóò right yóò tẹ̀sùn wọn but iṣẹ́ yẹn kọjá iṣẹ́ tí gbogbo èèyàn lè ṣe àwọn tó jẹ́ scholars ni wọ́n lè lọ́gbọ́n náà eléyìí ló right eléyìí ó right tòun náà ni wo àwọn àlàyé tí wọ́n ń ṣe ń bíi fàyínà wistadalla bí alal ibahati mutlaqan òun kàn fi ẹ̀rí yẹn ó fi justify rẹ̀ ó sì sì gbọ́ ẹ̀lẹ́tọ̀ jumudan minu ala zohir bẹ́ẹ̀ bá a ṣe mọ̀ pé ìṣesí jẹ́ tẹ́lẹ̀ zohir ni fàyínà qala fi risalati ifil malahi ó sọ nínú tírà rẹ̀ kan tí wọ́n pè ní al ó ní wa qad sami'a rasulullah sallallahu alaihi wa sallam qawla abi bakri ó ní ẹ̀yin ò rí pé gbà tí Abubakar sọ pé ó rí lẹ́yìn ọmọ yín kọ́ lólé ànábì wọn lànàbì stop Abubakar mi kọ́ má sọ bẹ́ẹ̀ mọ́ ànábì ò dẹ̀ stop àwọn obìnrin yẹn níbi orin àjẹ́ pé orin yẹn dà nìyẹn ẹ̀wọ̀n tó ń fa ẹ̀wọ̀n bẹ́ẹ̀ tiẹ̀ so whereas ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ wàlúwàkẹ́ annahu laysa fi kulli riwayat alhadith inkar madhkur wa innama fi qawli sallallahu alaihi wa Abubakar da'awuma wọ́n dábàá dẹ̀ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àdísì tó wá lórí ọ̀rọ̀ kì í ṣe gbogbo ẹ̀ náà ló wá lórí in tó sọ yẹn in fojú hàn jù bẹ́ẹ̀ ni pé anábì kan sọ pé ìdá abákìrì fi wọn lẹ̀ anábì dẹ̀ sọ orísìn tó ń fi nìkan fi wọn lẹ̀ kì í ṣe pé anábì ń justify tí wọ́n ń ṣe bẹ̀tẹ̀ anábì kan sọ orísìn tóun ò fi stop wọn sọ ti wá báyìí orísìn tánábì ò fi stop wọn tó sọ fún abákìrì fi wọn lẹ̀ tánábì bá lọ dákẹ́ tó ní fi wọn lẹ̀ ajẹ́pẹ́ tí wọ́n ṣe right nìyẹn àtẹ̀tẹ̀ anábì ní fi wọ́n lẹ̀ torí pé so a jẹ́ pé reason yẹn ló justify tí wọ́n ń ṣe tí ò bá ti sí reason yẹn ń bẹ̀ tó ti yọ báyìí a jẹ́ pé nǹkan yẹn right so ti yọ báyìí lápèjúwe mi ìtọ́tún súnmọ́ anábì sallallahu alaihi wasallam anábì ní tí yẹn bá fẹ́ fẹ́ yàwó kéèyàn ó wò dáadáa wọ́n fẹ́ fẹ́ obìnrin kan wò dáadáa kí ló dé tànàbí fi ni kò wò dáadáa ànábì ni tó o bá wò dáadáa ó rí nǹkan tí ó attract rẹ lára rẹ kí ni ìdí tó fi lẹ́tọ̀ọ́ kọ́ ọmọ obìnrin nítorí pé ọ̀fẹ́fẹ́ ṣùgbọ́n tí kìí bá ṣe wípé àníyàn yẹn ó lẹ́tọ̀ọ́ àti máa tẹ́jú mọ́bìnrin olóbìnrin tó ti wá báyìí kẹ́nìkan wá lọ fi yẹn justify pé kódà ànábì ni ká máa wo obìnrin àyẹ̀wò sọ pé irú irú reduction wo nìyẹn anabi ti fi kọ́ ìdó ti fi close sí ẹni anabi ní ẹnikẹ́ni nínú yín tí àníyàn rẹ̀ bá ti fà mọ́ pé òun lóbìnrin kan fẹ́ẹ́ fẹ́ so ti yé ó lè wo obìnrin dáadáa kódà àwọn afáà sọ lọ́nà méjì pé ó lè lọ lé wọn ọmọ yìí mo fẹ́ fẹ́ yọjú sí ẹ̀jẹ̀ jókòó ẹ̀jẹ̀ sọ̀rọ̀ ibùdó bá ń kọjá gan lẹ́gbẹ̀ẹ́ ó lè tuntun wò kó lọ gba wájú kó tún wò dáadáa so kí ni intention yẹn o ò lè lẹ́sẹ̀ torí pé intention rẹ nìyẹn kì í ṣe pé o fẹ́ ṣàgbèrè o fẹ́ fẹ́ níyàwó ṣùgbọ́n tí o bá lọ jẹ́ bẹ́ẹ̀ tó ń lọ tó bá ti kọjá o tún yọjú o tún lọ yọjú <laughs> o ti di kí ni o o ti dẹ̀ṣẹ̀ torí pé reason yẹn kò sí mọ́ so ìdí nìyẹn tó yẹ pé justification nìyẹn àwọn kan mi ń bẹ tánà bí o sọ pé hmm, ẹ jẹ́ kí wọ́n ṣe yóò wá sọ nísìnyí so tó bá ti lè sọ rísìn yẹn á jẹ́ pé tí rísìn yẹn ò bá ti sí ń bẹ̀ nǹkan yẹn ò lẹ́tọ̀ nìyẹn so therefore a lè fi ọ̀rọ̀ t'Ànábì sọ pé àwọn ikú yìí o wọ́n ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ ń sìn ìyẹn ò túmọ̀ sí pé àwọn àfijọ́ sí fẹ́ẹ́ pé gbogbo òkú tán bá ti kú o wọ́n ń gbọ́rọ̀ tí àlàyé ń sọ ẹ rí i pé tí wọ́n sọ ń ó kọjá rísìn iṣẹ́ gbogbo mùsùlùmí general kìíní ọ̀rọ̀ scholastic analysis sọtí sòtó fi ma kìí ṣe gbogbo àbá àlọ́bọ́ sórí rédíò kó máa sọ̀rọ̀ ẹlòmíì ó kà máa yàgbẹ́ lẹ́nu ó kà máa sọ̀rọ̀ nítorí sọ yìí nísìn kò sí nítorí justify ìwọ tó sọ yìí tẹ bá ní wàá proof kò lè sọ wọn bá mi sọ náà tí alámọ̀rí wa láyé gan a fẹ́ wo ẹni tọ́kàn wa balẹ̀ láti lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ torí pé ó ní experience ó mọ̀ nípa nǹkan yẹn ṣùgbọ́n ẹni tí ó mọ̀ nípa nǹkan lórí ọ̀rọ̀ ilé ayé à níbi léèrè kó má ṣe wà lọ́nà wáyé tó fi jẹ́ pé lórí ọ̀rọ̀ ẹ̀sìn wa àwa bìkítà àkàlẹ́ máa béèrè lọ́wọ́ anybody àáfàá tó gún rédíò tó níbẹ̀ ṣe ń wò wọ́n yìí ọdún mẹ́ta ló ń fi kéwò òun sì fi ogún ọdún òun fi kọ́ oògùn sẹ́mi pé irú ẹni yẹn babaláwo ló yẹ ká pè nígbà tó fi twenty years tó fi kọ́ oògùn tó lọ́dún mẹ́ta péré ló fi kọ́ kí ilẹ̀ àǹgbẹ̀lá àfa àṣẹ ọdún mẹ́ta sí twenty years èwo ló súnmọ́ ká táìtù wò ló yẹ ká fún babaláwo ni so babaláwo lọ wá ń béèrè ìdájọ́ ẹ̀sìn <laughs> ìdájọ́ ẹ̀sìn àwọn oògùn abẹnugọ̀ngọ̀ ló yẹ ọmọ <laughs> béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo èèyàn tó bá forí kíní kan bó ló sì yẹ kó rí ẹ̀ ẹ̀ ìyẹ́lẹ̀ yẹ kó bí bẹ̀tẹ̀ àwọn yẹn náà ló mọ̀ parí dára àwọn lórí rédíò location ni wọ́n máa halẹ̀ ni wọ́n máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé gbogbo èèyàn ló mọ lẹ́wù ẹ̀ bí ṣé gbogbo èèyàn ẹlòmíì gbogbo lẹ́wù ẹ̀ pátá tí ń halẹ̀ sí yẹn kò wọ́ ti primary school nípa ìmọ̀ Islam kò tí ì wọ́ ti primary school nínú ìmọ̀ Islam sì ni àwọn èèyàn ti first degree second degree PhD professor bẹ̀tùrú àwọn èèyàn tán bá jókòó àwọn èèyàn recognize wọn bẹ̀tẹ̀ ẹ bá ti kó bí agbádá tó pọ̀ táwọn èèyàn ń kó bọ̀ táwọn kan ń jà lọ́rùn tó ń jà níbi tó ń ṣe àwọn ènìyàn ah àwọn ẹ̀gbọ́n náà ẹgbẹ́ ó ṣe kíní kan bẹ̀tẹ̀ tó bá nímọ̀ tí bá ń gbọ́ tí ń sọ yóò kàn máa pé tó ń sọ yìí kò rí bẹ́ẹ̀ bẹ̀tẹ̀ èèyàn mélòó ló fẹ́ máa pé tó ń sọ yìí ò rí bẹ́ẹ̀ fas'alu ahla dhikri in kuntum la ta'lamun so ìmọ̀ Islam ìmọ̀ Islam ó fẹ́ jù kọjá ní táwọn ìmọ̀ wẹ̀ so àwọn ra, àtàwọn yẹn wọ́n ti kọ̀wé ẹlòmí àtọ̀sán àtòru láìbírì ni ó wà tí ó máa kà lòun ò tiẹ̀ lè ráyè gbogbo àwọn nǹkan yìí ṣùgbọ́n lè ní àwọn èèyàn ti commercialize religion tí wọ́n ti sọ di bó bá ṣe lè halẹ̀ tó ẹlòmí entertainer ni bá ti wà lóde báyìí ló sábà pààyàn lẹ́rìn kò lè mú wa mú wa wẹ̀ á tọ́ gbogbo ẹni tó bá fẹ́ràn àwọn bàbá tí wọ́n dé ọ̀yà ẹ̀kọ́ wọ̀nyí wà pọ̀ gbogbo tó bá wà ń bẹ̀rù jáde aláwọ̀ akúwàrò ẹ̀yọ̀ bá ànábì ẹ̀yọ̀ bá ànábì ìgbà wo la fẹ́ ṣe yẹn dá ṣé bá ṣe sọ nìyẹn sallallahu alaihi wasallam tó kì í ṣe bẹ́ẹ̀ ṣòdí ìtọ́ fi jẹ́ wípé ẹ̀sìn Islam orí ìmọ̀ ló dúró lé ìgbà yẹn gan la tó lè ẹ̀njọ́ yẹn tá a bá ti ṣe lérí ìmọ̀ ìmọ̀ ká ṣàṣejù àbí ká ṣàṣetò bẹ́ẹ̀ bá rẹ́nìkan tó bá ń ṣe islam tó bá ló ní òun lára ẹ̀ mọ̀ pálá ẹ̀ kan kò lè ní ọ́lá bẹ́ẹ̀ bá ti rẹ́nìkan tó ń ṣe islam táṣe ju ẹ̀ bá ti fẹ́ pọ̀ jù ẹ lọ sùn dáadáa aláìmọ̀kan ni kò mọ̀ islam ẹ̀sìn wọ̀ntúnwọ̀nsì ni ó sì wà realistic tó di ẹ̀sìn wọ̀ntúnwọ̀nsì òní islam kò yí fojú fo reality islam ó consider it. no tó yẹ pé reality lè reality yẹn náà ni kò ṣe ṣùgbọ́n ta ló fẹ́ ṣàlàyé ẹ̀ fún wa níbo la ti fẹ́ gbọ́ ta ló fẹ́ jẹ́ ká mọ òdodo ntọ́lọ́wọ́n bá sọ àti tí Ànábì sallallahu alayhi wa sallam ìdí ìtọ́ jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn bí náà rẹ̀ ṣe ń jó àjò rẹ̀ yìí láwùjọ wa lé ìyá rẹ̀ ń ti fún wa ní solution bá a ṣe ṣe bẹ́ẹ̀ sígbà tá a kó fi òdodo ìmọ̀ rẹ̀ kó fi yé wa kó sì fi rọ̀ wá lọ́rùn láti lè máa tẹ̀lé gbogbo àwọn tí wọ́n ti wá ṣáájú nínú àwọn ẹlẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn tí wọ́n ṣiṣẹ́ tá à ń ka àwọn iṣẹ́ tí wọ́n ṣe yìí ọlọ́run kò bá wa san wọ́n lẹ́san dáadáa ọlọ́run ní àwa náà ní contribution tó dáa nínú ẹ̀sìn ọlọ́run rahmatulahi rahmatulahi wa sallallahu ala nabiyyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima subhanakallah wa alhamdulilayi ashhadu an wa atubu